ẹ kú ojúmọ́ o ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé èmi ọmọ yín náà ni o àrólé bàbá tẹ́ntẹ́n olú mike ọbalọ́lá jp ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá ìránṣẹ́ olódùmarè kò kí yín o ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi orí ètò ẹgbà yìí ẹ̀wò ẹ bá wa dá sí òun náà la wa o níbi tá a ti mú fídíò wá lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo nǹkan tó ń lọ pátápátá ní orílẹ̀-èdè nàìjíríà ní pàtàkì ní ilẹ̀ yorùbá àti lórí ọ̀rọ̀ yorùbá nation wa orí ìkànnì yìí la ti mú wá o mo wá rọ̀ yín mo bẹ̀ yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọ aládé ẹ subscribe sórí youtube channel yìí kájọ kọ́mọ lùbọ́ kájọ máa fi gbádùn ṣayọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìjẹ́ ọmọ yorùbá tá a jọ jẹ́ kẹ́yìn náà lè máa rí gbogbo àwọn fídíò wa tá a bá ti ń drop tá a bá ń fi sí orí orí ìkànnì yìí torí gbogbo àwọn ètò wa pátápátá ló máa ń ṣe ni lọ́gbọ́n gbogbo àwọn ètò wa pátápátá ló máa kọ́ ni lóye o ní pàtàkì lórí Yorùbá Nation gan ẹ lè mọ ibi tá a dé ẹ tún lè mọ bó ṣe ń lọ ẹ subscribe sí orí YouTube channel yìí ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ènìyàn mi fídíò tí mo mú wá láàárọ̀ yìí fídíò tí mo fẹ́ kẹjá dọ̀dá sí ni mi ò fẹ́ sọ̀rọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ wò ó kẹ́yìn náà lè kẹ́ ẹ lè mọ ọ̀kan tẹ́ ẹ máa sọ̀lẹ̀ lórí ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣí àìtò yìí o fún gbogbo ọmọ kóòtù òjíire ní gbogbo ibi tó bá wà lágbàáyé ẹ wo orí fóònù yín ẹ wo gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń bẹ ẹ sẹ́ǹdì ẹ̀ sí ẹ pàkíyèsí wọn padà sílé ẹ̀yin ènìyàn mi bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ kóòtù òjíire báyìí ìròyìn nǹkan tó ń lọ lórí social media báyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ènìyàn sọ̀rọ̀ lé lórí òun ni mo fẹ́ mú wá fún yín so that tí wọ́n bá níbi tó ti sọ pé ó ah, gbọ́ nǹkan báyìí ẹ̀yin náà pé ah, ah, mo ti wò lórí àròlé bàbá tẹ́ntẹ́ ẹ̀ wá lè mọ̀ pé ẹ̀yin gan náà ẹ̀ ṣàbírabrà ẹ̀ kọ́rẹ́ǹtì gan so ẹ farabalẹ̀ dáadáa ẹ ẹ bá mi wo fídíò yìí. alahali wasaali wasaali ẹ̀yin yẹn wa mo fẹ́ sáré pass message yìí torí gbogbo nǹkan ó nídìí kéèyàn máa tún orí àwọn èèyàn ṣe kéèyàn máa pè wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ tí ń lọ lórí afẹ́rẹ́ yìí pé fídíò tí Yínká Ayéfẹ́lẹ́ gbé jáde. ẹ ti jó dídí èèyàn rí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sà orí rédíò mà lẹ wà. bẹ́ẹ̀ ni bàbá mo mọ̀ pé orí rédíò mo wà. ẹ nígbàrà tẹ́ ẹ bá kọ́kọ́ pààyàn ẹ ní brown lẹ̀dọ́gbọ́dọ̀ rí. ọkàn. ọkàn ó gbọ́dọ̀ rí láàrin two hours sígbà tá a bá pa tán tí ọkàn yẹn wà nílẹ̀ ló ń ẹran àbí èèyàn. especially ẹni yẹn mẹ́sàn-án yìí pé èèyàn seventy eight ló ṣàgbà táwọn pa ẹ̀jẹ̀ wọn sílẹ̀ táwọn pa wọn ẹ dákun nǹkan ayéfẹ́lẹ́ ó ti ń ṣe program ọjọ́ ti pẹ́ òun kàn ní kó wọn sọ̀rọ̀ nípa ẹni tó dáràn tó hùwà tí ọ̀dà ẹ̀yìn èèyàn tó tún wá jẹ́ pé ńgbà tó yá Ọlọ́run ti gbà fọ́ Ọlọ́run òun ti dàtọ̀ bí kí ni pọ́blẹ́mù Yínká Ayéfẹ́lẹ́ ṣé ọba adásìn kankan ni òbí òun ṣe prógámù tiẹ̀ ni àwa nítorí wá bí mi nù wípé àwa rí àwọn kankan wọn wá ń bá a bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ sẹ́yìn máa tó túmọ̀ sí wípé kan darí tì bí situation ṣe rí ni àárín yẹn kọ bá àwa kọ́ máa gbẹnu àwọn mùsùlùmí àní bi ara yín léèrè yìí pé kílẹ̀ ń pèpè sí gan sẹ́yìn ní tẹ́ fẹ́ sọ tẹ́ ní iṣẹ́ ọlọ́run tẹ́ fẹ́ jẹ́ because tó bá ti pé ọlọ́run bá yé yín ẹ mọ ọlọ́run ẹ bẹ̀rù ẹ̀ ẹ páyà rẹ̀ ẹ ka ọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́run lẹ fẹ́ ṣe gangan oní bẹ́nu yín tí ń gbénu yín ẹ fẹ́ tẹ̀lé òdodo ìkejì ilé ayé gan yé yín ẹ máa burú tí ń ṣẹlẹ̀ láyé látara ẹbọ tó bá yé yín ẹ lè mọ sọ̀rọ̀ rádaràda tẹ́ ń sọ ẹlẹ́bọ ẹbọ ṣíṣe láti ìjọ́ tí ọlọ́run ti dá ayé táyé ó fi parẹ́ kírímínà ni ní tá a ní ìdí ẹ̀yà àfa ò ní wípé ẹ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá ti sọ pé ẹ má bú wọn ṣé ká má sòdodo ọ̀rọ̀ ni. fídíò Yínká Ayéfẹ́lẹ́ ọ̀kan nú àwọn thousands fídíò ní gbogbo rẹ̀ ni ó sì máa jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ni wọ́n máa release ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ewu ni ẹbọ àìmọ̀kan ni ẹbọ ìwọ́gbó ni ẹbọ ó máa tẹ́ ń pè ní irúnmọlẹ̀ yìí n ò lè bẹ́ èèyàn gbé ọ̀tẹ́ èèyàn ni wọ́n àwọn òrìṣà tẹ́ ń wí ọ̀tọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ẹni tí ń pa èèyàn seventy eight fún ọ̀dà ní ní kásùbá ò tó tó yìí lẹ́sìn tí mò ń sọ̀rọ̀ fídíò rẹ̀ èyí ń tiẹ̀ ìyá rẹ̀ ọ̀pá ni ọ̀pá yẹn ni ó bòyẹ mọ́lẹ̀ nítorí pé babaláwo rẹ̀ sọ fún yín pé tó bá di bòyá rẹ̀ mọ́lẹ̀ ibi tí wọ́n bá ṣètùtù dé ní tó kù ni pé bòyá rẹ̀ tó bá di àbòyá rẹ̀ ẹ lọ ẹ lọ sí Yorùbá Yorùbá ẹ èyí wọ́n ẹ̀sìn ọmọ ìmísẹ̀ ẹ̀rí ń tèmi ni ṣé irú àwọn fídíò báyìí ṣé kò pọ̀ nù kí lèyí túmọ̀ sí tẹ̀ mọ̀ ìyẹn ni pé kásá bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí pé ẹ jìnnà sẹ́bọ káàdì bá jọba gan sọ̀rọ̀ yìí pé ẹ mójútó àwọn ẹlẹ́bọ yìí kí ló sàárí tó fi ní ó bo ìyá ìmọ̀lẹ̀ láàyè ààyè ni o so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò yìí àwọn èèyàn gbé jáde àwọn gan àgè tá a gbé jáde gbogbo àwọn irú èyí àti irú tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe n tẹ́ ń sọ fún wa òun ni wípé ká lè gbọ́n ká lè nílà ká ká lè ronú jinlẹ̀ wípé ẹbọ ìparun ni ẹbọ ṣíṣe ìparun ni àwọn àwọn ọmọ rẹ̀ fẹ́ ń wuyì àwọn òṣà fẹ́ ń wuyì ọ̀gbọ́n wọ́n èsì ẹ̀dá gidi kí lẹ fẹ́ máa bò gan ṣé ọ̀ ẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ni káàkiri wọ́n ń gé orí èèyàn wọ́n ń fi orò àìwò àìrí obìnrin dáràn tó bá pàdé ẹ̀ wọ́n ń gbé igbá lórí ọmọ ọlọ́mọ tóun ti dòkú báwọn wọn ń pé kéèyàn lọ gbé ẹbọ sórí ìta ní òhò kó lọ ní òhò àwọn ọmọ ń wọ ẹsẹ̀ lọ́jà ní òhò nítorí wọ́n fẹ́ lówó lọ ìlànà ta ni ìlànà ta ni ìtọ́mọ̀ yìí ṣe ní tó bò gbogbo èèyàn ni àwọn èèyàn ń sokó ojú ọmọ dá torí tí babaláwo sọ fún ni wípé ibi tẹ́ tutù kù ni pé bòyá láàyè bòyá káwá sọ fún sọ pé ẹ má bínú bí situation ṣe rí ni èèyàn lẹ́bọ ẹ má bínú ká kọ́ má bínú. wọ́n nípa pé gba èèyàn seventy eight ń gbá àyàn ni ẹ̀ṣẹ̀ ń pààyàn síbi òòṣà ni àní ẹ kúrò níbi ó ní nítorí yìí lọ́lọ́run fi ni gbogbo Noah nítorí ló fi wá Ibrahim nítorí anabi Musa nítorí òsáyé ni Isa tí wọ́n ní Jésù nítorí ìsáyé ni ẹ̀sìn jù tí ó wà nú ẹ̀sìn tán pé ànábì wọn ọlọ́run ràn ọ̀ràn ń sẹ́ àwọn jù lónìí nítorí òsà ni lẹ́yìn náà Jésù dé lẹ́yìn òun náà ẹ má sin ẹnì kankan àfọlọ́yìn náà ni ní tí mose wí náà ẹ má sin òrìṣà kankan ẹ má mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tẹ́ ẹ̀rí tẹ́ ń jẹ́ kírísítẹ́nì yẹn àtàwọn tẹ́ ń jẹ́ jù tí wọ́n á parí náà ló sá ọ̀tá ọ̀tá ló sàjẹ́ fún ọlọ́run àti ọmọ ènìyàn ọ̀dà bí ọ̀bà àjọta ẹ̀ wo bó ti lọ bo ìyá tó ìyá tó pé jẹ wọn lọ́mọ tó wá ń jẹ ń yà ìyá rẹ̀ oró ó mi gbogbo lọ́dà bẹ́ẹ̀ náà ọ̀fọ̀ tí wọ́n pa sí tí èso ọ̀fọ̀ yín ni ìlànà ta ni bẹ́ẹ̀ yìnyín ọkà sí ní àbálùkù ìlànà náà bẹ́ẹ̀ bá lẹ́yìn kan tó ń wá àbá orí èèyàn lọ́wọ́ àfa àbí pásítọ̀ ọ̀dọ́ yìí wọ́n ti kọ̀ náà kó rújú ẹ má máa ṣàbòsí mọ́ kábà kan wá dínìsì kan lóun ó dò láàrin gbogbo wa ò láti parí ìjà wa dó láàrin kẹ́ni ó ti ẹ̀lẹ́ dó láàrin àwa àti kírísẹ́n torí kírísẹ́n kò nígbà kéèyàn pààyàn kò nígbà kéèyàn rúbọ kó máa sọ pé ká má jọ búra wa àlàyé ní ká jọ ṣe fúnra wa pé pé àtúnú ṣe àlàyé gan àní sódodo ọ̀rọ̀ Ọlọ́run á sọ Àlùkùránì sọ pé ká pè wọ́n pé ẹ wá ẹjá jọ sọ̀rọ̀ tó jọ yé wa tọ́jọ kanra wa ila kalimati shawa'u baynana wa baynakum ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ ọlọ́run torí pé ọlọ́run kan náà làwọn náà ní ibi wọ́n ti ròyìn ọlọ́run wọn ti ṣubú wọ́n máa sọ pé mẹ́ta lọ́kàn <laughs> ìyẹn ni islam ṣìkìnì ní kọ̀rẹ́ tí wọ́n lé lórí bẹ̀tà wọn kò sí ìlànà kankan tó jẹ à ń bó èèyàn mọ́lẹ̀ à ń wọn wọ́n wá àwọn kìtẹ̀ wá ìyẹn dúró láàrin àwa pé ká jà àní àwọn kírímínà ni hàn tẹ́rọ́rìsì ni wọ́n ìṣẹ̀ṣe àṣìṣe ni gbogbo òròyìn rẹ̀ iyì ńlá ní ká ṣàlàyé fáwọn èèyàn ẹ má bá wa parí ìjà àrùn yín bì kankan àáfà yìí ẹ̀yà àáfà àràdàràdà yìí ẹ̀bìrà yín léèrè ẹ̀bìrà yín léèrè ṣe é sì mú ọlọ́run báyìí ṣe é fẹ́ràn ọlọ́run báyìí ṣe ń tẹ̀lé ọlọ́run báyìí bẹ́ẹ̀ bá ní ẹ̀ ń tẹ̀lé ọlọ́run kọ̀rọ̀ ìtẹ́ ń gbín gbangba yìí ẹ̀ ń takọ̀lọ́ ni ọlọ́run kò sí ìgbà mistake ni ọ̀rọ̀ ẹlẹ́sìn mi kì í ṣe ọ̀rọ̀ ìtakọ̀lọ́ àwọn àtakọ̀lọ́ àwọn èyí ìtakọ̀lọ́ ni wọ́n sì ń pa ọmọ ènìyàn ìfi ọmọ ènìyàn ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú kẹ́ pákẹ́ destroy rẹ̀ kò sínú ẹ̀sìn kankan àfi àfọ̀dọ̀ àwọn èèyàn yìí dípò kẹwàá máa sọ̀rọ̀ pọ́ìntì ta fẹ́ gbọ́ lẹ́nu yìí pé ẹ̀yin olórí sà ẹ lọ túbá ẹ kúrò níbi àwọn nǹkan tí ò dáa ẹ má bọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ tó yẹ ọlọ́run ọba àlékí ọlọ́run ni ẹ sọ fún wọn nìyẹn Eh, eh, kílẹ̀ yorùbá ó lè bá a dá àwọn mélòó ni yorùbá mélòó ni ẹ̀gẹ́ àwa ni yorùbá àwa lọmọ ọkọ yorùbá àwa láì fi yàn rúbọ àwa láì pààyàn láì gérí èèyàn láì lu ẹ̀jẹ̀ èèyàn àwọn èèyàn sọ lóòrùn onímọ̀ tó tó ni wá bá a bá ń ṣe ọdún wa nínú ẹ̀sẹ̀ tàwa ọjọ́ tàṣe ni báwọn bá ń ṣe tiẹ̀ ìjà ọ̀sùtù ó kò fún ihun dèèyàn sí gbogbo rẹ̀ ọ̀hán ni ẹ lọ dojú àmọ́ fún yẹn torí pé ẹfẹ́ máa ṣí àwọn èèyàn lọ́nà kíni kíni yín ká ayé bẹ́rẹ̀ sí ń pè àṣà kèsì ní kọ́ mọ́jọ́mọ́ rí ọjà síbi òòṣà mọ́jọ́mọ́ rí ọbọ̀ sí wọn lọ́wọ́ tó bá bọ́ sí wọn lọ́wọ́ bí ọkùnrin yìí ṣe ń pa èèyàn seventy eight sí di òòṣà bọ́mọ yìí ṣe gbéyà rẹ̀ bò ni wọ́n ti gbé wọn náà bò bí náà rí ọ̀pọ̀ ṣé ọ̀pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni so àkàrà àfa kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ sáfẹ̀ sọ̀rọ̀ nítorí kan lè sọ pé sọ̀rọ̀ wọ́n lè máa yèyè ṣé èyí tẹ́ wù fọ́lọ̀ nù tọ́lọ́ bá kọ̀ndẹ́mù ẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ nítorí bá lọ́run bá wọn ò fẹ́ wọn ò fẹ́ tàbá tí ó sọ̀rọ̀ nípa ọlọ́run kò sí ègbú wọ́n sì ẹlòmíì àyàfi ọlọ́run Allah zulu jalal àìrò nìkan wọ́n dẹ̀ tó ń tún kankan sọ fún wa pé ọlọ́run tàwa nínú èdè tàwa nílẹ̀ Yorùbá à pè ní ọlọ́run ọlọ́run tàbí ọlọ́run tàbí ká pè ní elédùmarè òun ni wọ́n ń pè lédè lárúbáwá ní Allah tó ní ìbò ń pè ní God ẹ má dàrá yín láàmú wọ́n lè kí ọlọ́run yàtọ̀ wọ́n nímọ̀ ìdàgbẹ́ tó sọ̀rọ̀ sọ́lẹ̀ báwo yìí bá nímọ̀ sọ́yìn òun gbé yẹ ẹbò wọ́n dẹ̀ nìkan máa wù àwọn ọlọ́pàá wà ń bẹ̀ ẹ̀yà máa wù wọ́n dẹ̀ wù wọ́n dẹ̀ bí lè pè bó ló ní bàbá aláwo òun òun ló ní ìṣètò ọmọ yahoo ni gbèsè tó kù kí ló sọ àwọn ọmọ yahoo di ẹni tí ń pa ẹ̀ tí ń lo obìnrin kí ló dé ebẹ́ bọ̀ yẹn ni. pásítọ̀ ló pray fún lọ́wọ́ ní ọlọ́run sọ pé lọ́mú yàrá rẹ wá àbí lọ́mú yahoo rẹ wá àbí lọ́mú ọlọ́mọdé wá àìmọye ọmọ tí ń bẹ́ ń gbòòrò tó ti lò ṣé ẹ̀bọ̀ yìí ẹ̀bẹ̀ ìfẹ́ ń gbé wá sọ̀dọ̀ tí a náà táyà ìṣẹ̀mọ̀ ṣerú kí a máa kakọ̀ àrìn ìlera lórí ara àwọn tó yá. mo ń bọ̀ wá sọ àwọn àǹfààní tí Islam ṣe wọ́n lẹ́nìkan sọ wípé ẹ sọ nǹkan márùn-ún tí Muhammadu ṣe fún àlẹ́ Yorùbá àwọn wà tó wá sọ nǹkan márùn-ún tí àwọn òòṣà tí wọ́n ṣe láburú èyí wọn máa retí ẹ̀ ó ṣeé ṣe kó jóni tàbí kọjọ́ là mo kàn fẹ́ sọ yìí briefly pé ẹ̀yìn wa àwọn àfáà yẹn gbìyànjú lẹ́nu sọ́hùn ìṣòro wọn sọ ẹbọ ọlọ́run ọ̀fẹ́ ẹbọ ọlọ́run ọ̀fẹ́ ẹbọ ọlọ́run ọ̀fẹ́ ẹ̀yin ẹlẹ́bọ ẹkú òǹbí ẹbọ ẹtúbá ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ lọ wámọ̀ ẹkú gbogbo ìṣe ni o táwọn àwọn òṣàyè ìgbé yẹn ni wọn ìyá yẹn wọn ìbá yé yẹn jẹ náà rí fídíò kọ àwọn èèyàn máa sọ ni pé ẹni ṣé láàrin ọlọ́run àti olú tó mú tó mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run ni àwọn ẹ̀ka àwọn ìtẹ́ ń pààyàn káàkiri ìjọba ẹgbẹ́ ìgbìmọ̀ kan dìde kí wọ́n pè wọ́n kí wọ́n wọ́ọ̀nù wọn bẹ́ẹ̀ wọ́ọ̀nù wọn àwọn tó bá pa èèyàn wọn wọ́n pa àwọn náà bí o wọ́n pa babaláwo wọ́n pa ẹni tí wọ́n lọ́dọ̀ rẹ̀ wọ́n àfáà tí wọ́n náà lọ ṣe oògùn tó ń yẹ̀yà wọ́n jọ mú ipò wọ́n jọ yẹ̀yẹ́ yín ni ẹ̀yìn sí ara wa ní ìsìlámù o wọ pásítọ̀ tó ń jàdùn àwọn ẹlẹ́bọ tó jẹ́ wọ́n fẹ́ ba ayé ayé ẹ̀jẹ̀ wọ́n fẹ́ bá àrẹ wọ àtọ́lọ́wọ́n ọba àlejò ọlá jẹ́ àti wọ́n tó lóun owó káàkiri bọ́lọ́wọ́n bá fún ọ lówó fún ọ lówó bí ọba ní fún ọ lówó bá sì rí ọmọ ìṣètú lọ aláṣírí tiẹ̀ náà ṣètú ọlọ́wọ́ pẹ̀lú wàtí wàá rọ̀rọ̀ bíkà ọbẹ̀ ẹ̀zẹ̀t ẹ̀mọ ẹ̀sẹ̀ fún wọ́sà. ẹ̀yin tẹ́ ń pera yín babaláwo ẹ lọ pa yín mọ́ àti nítorí tí wọ́n sọ pé ń ṣògo wọn kí orí ẹ máa rí ọmọ kékeré tó máa tó máa pe girlfriend ẹ̀ wọlé yóò dẹ̀ gé lórí nítorí ó kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó lòun lọ wọ́n oògùn owó tó dẹ̀ jẹ́ pé rọ́ ni ẹ̀jẹ̀ ti pọ̀ ńlẹ̀ ńlẹ̀ Yorùbá nítorí oògùn tẹ́ ẹ bá rí àfa àti ẹ̀ ń bá ní ó ń ṣe tẹ́ ká orí mọ́lọ́ tàbí ṣògùn irọ́ kì í ṣàfà oògùn babaláwo ni tó bá ní a rí pásítọ̀ tó ń ṣe oògùn tí èèyàn bẹ́ẹ̀ babaláwo ni kìí ṣe pásítọ̀ kìí ṣe àáfàá àwọn olóògùn ìjápẹ́ àwọn olóògùn bílẹ̀ yẹn àwọn ní gbòǹgbò gbogbo tí ń jẹ́ oògùn fìtínà tí ń ṣẹlẹ̀ yìí àwọn nípìnlẹ̀ oògùn oògùn ni à ń pè é oògùn owó. ọ̀pá yàn àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ní àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ní. fídíò náà ni ẹ̀ṣẹ̀ ìwòtọ́ yẹn o ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́lẹ̀tò ẹ̀ẹ́n tẹ́ ẹ wò ní kẹ́ ẹ bá wa dá sí gẹ́gẹ́ bí orúkọ ètò wa yìí ẹ gbà yí yẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀ẹ́ ohun tẹ́ bá rí ń bẹ̀ ẹ bá fi sí comment section Elédùmarè adó ti gbogbo wa o ẹ ṣé mo dúpẹ́ wẹ̀yìn olólùfẹ́ mi ẹ bá mi subscribe kẹ́ lè bá mi share o ó dàbọ̀ bye bye.